ìbádá ayé ìbáṣẹ̀dá ọ̀run ìbàràbà wo ojú ọ̀yọ́ tẹ̀gbọ́n àwọn ìrẹ́mọ tẹ̀mọ́lẹ̀ àwọ ìlà rẹ̀ kúrìndín àwọ òde ìdẹ́ta ọba kí àlà òrìṣà àwọ òde ìmọ́júdé olùjẹ́jẹ́ àwọ ilégudu àgàmàrà àwọ olóòlódùmarè ìbá alájọ òun ògbóró àjọgẹ̀dẹ̀ òun àgbàgbà alògìdìngbò tí fìdí kòdí eégún ayé mo ṣèbà ọ̀run àti ọjọ́ àti wọ̀ oòrùn ìkórìtà mẹ́ta ọ̀gbálájà ọ̀sán gangan ọba mákin kùtùkùtù ọba ìgbò ìkórìtà mẹ́ta ò ṣẹrẹ́ ìmàgbò ìgbà ọmọlẹ̀ wọn ò dúkọ̀ sùn òrìṣà ọmọlẹ̀ wọn ò dúkọ̀ sí olùgbò inú igbó olúgbòhùn ilé ọ̀dàn ọ̀kẹ́rẹ́ àfọkọ́yẹrí atẹ́rẹ́ káyé alápò ìkà ẹlẹ́jà àfúnijẹ ọdẹ wọn aṣápọ̀ wọn ayọ̀rọ̀ ọ̀rọ̀ nìmọ̀jà wọn aṣápọ̀ wọn ayọ̀ òògùn ejò wọn kọ́mọ lẹ́yìn yọ̀ọ̀yọ̀ lọ jẹun ẹ̀yin ìyá mi òṣòròǹgà ni wọ́n kólé ayélé lọ́wọ́ èyí tí mo bá wí lónìí àṣẹ torí pé àṣẹ ń tẹ̀dùn màrè ìbàdùgbà gbọ́dù wọn á wẹ̀rù baraka ṣiná adéèlú kan bí ọ̀wọ́lúdẹ lẹ́rù ṣàṣù láwùjọ ọkùnrin ọjọ́ ní yíyọ tí ń ṣe ń karabata karabata kárí ayé èmi aṣoore mo di ẹ̀wí ayé lónìí olódùmarè ìwọ ni ẹ̀gbà ọ̀run ohun tí ẹ̀wí ayé bá wí òun lẹ̀gbà ọ̀run ń gbà èyí tí mo bá wí lónìí ó dàṣẹ àṣẹ ń tòdùmarè. <laughs> ẹni pé kẹ́bọ má dà abẹ́bọ lọ. ọ̀rọ̀ mi dà ṣe Èdùmàrè ẹni pé kẹ́bọ má dà abẹ́bọ lọ. understand the fact that I can't live without your love Been too many river Just like I should jump and jump inside the one I without you, baby I've been many express Just like to just cross and die ṣe gbàgbé ọ̀rọ̀ báyọ̀ ọ̀rọ̀ báyọ̀ ò tiẹ̀ sí inú àjẹ́ndà mi àtọ́ gbogbo bí ṣe wà yìí trip mi ló wà lọ́kàn mi àdúrà ni kò máa gbà fún mi ọ̀rẹ́ mi kọ́nà òun ṣọ́ mi lọ kó ṣọ́ mi bọ̀ kí n débẹ̀ láyọ̀ àtàlàfíà. wo bó ti lọ rè bó ti bọ rè ikọ́ nǹkan ọmọ ìjò lẹ́sẹ̀ <laughs> lílọ ló wà ń lọ yìí o tó bá ti yára epo land lọ́hùn make sure kó o pè mí o kó má dàbí ti ìtò lọ lọ́jọ́ sọ ẹ́ pé àyà mi wà lókè fòfòfò báyìí ni. <laughs> ọ̀rẹ́ ọ̀rẹ́ kò sí problem tí n bá ti ṣe land báyìí máa gbá ẹ láago straight níbẹ̀ ọ̀rẹ́ mi mo ti land láyé àtàlàfíà iṣẹ́ ti tán. ọ̀bẹ oh, ta ọlọ́run àṣírí láyé àtàlàfíà. àbọ̀kọ̀ méjì lẹ́tí fojú wa sọ́nà ojú àfi bí ìgbà tẹ́ ẹ̀fẹ̀ dé wọn. <laughs> ṣe rí èyí tí mo wá ìgan ọmọ ọ̀dọ̀ náà fi ọgbọ́n ṣe ni torí pé lójú àwọn tó wà lọ́hùn bíi kí n kúrò nàìjíríà kí wọ́n máa gbé england lọ́dọ̀ wọn ni ó dẹ̀ possible ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ìwé èyí tó jẹ́ ṣàlẹ́rà yẹn ṣe ló ń parọ́ fún mi pé kí ya máa mú tìmí lọ sí nàìjíríà o torí òun ọ̀fẹ́ kó kàwé lọ́hùn fẹ́ kó wá kàwé bí kó dẹ̀ lè kọ́ àṣà àti ìṣe wá ń bì tó náà ọ̀fẹ́ kó dúró ní ọ̀hún ẹ̀ ń gbébọn bí o ẹdùn o ẹ má sọ fún mi wípé tíbi ìta lọ ṣèkómọ ẹ ní nǹkan bí ọdún márùn sẹ́yìn òun lélẹyìí. tíbi rè ah, ah. oya oh, oh, oh, come come come come come and greet mommy. kan tí ò yé ọ yé. greet mommy how are you. ọmọ <laughs> mi pé ọ̀rọ̀ àwọn ọmọdé bí ọ̀rọ̀ ebè tá a gbìn sí etí odò ni ó bá ṣe rómi gbà sára tó bẹ́ẹ̀ náà ló ṣe máa dàgbà sí nìyẹn bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọmọ tọ̀hún rí nìyẹn bí wọ́n ṣe ń romi gbà ni wọ́n ṣe ń dàgbà ewébẹ̀ tá a wá gbìn sí etí odò ó yàtọ̀ sí ìta gbìn sí aṣálẹ̀. <laughs> Ah, báwo wọ́n ṣe rí mi yẹ bá ilé tó. Ah, ẹkúlẹ̀ o báwo. tòsí tòsí tòsí mo ti lọ wò mo lọ wò nílé epo ìgbà tí mi ò ti bá yẹn mo ti mọ̀ pé ibi lè máa wà nǹkan ṣe é kémi ò tí lu òyìnbó dé kí n tó kò sí ilé epo má kọ̀ọ̀kan rí bọ̀dá mi. <laughs> Ah, that's okay that's okay ẹ eh, ṣáléwá ń kọ́. Ah, ah, ṣé wọ́n fi ṣẹ̀yìn méjèèjì ni bàbá dọ̀dọ̀ ṣáléwá bùrọ̀ tó sì ń kọ́ o bàbá tó sì ń kọ́ o àtúndọ̀dọ̀ tiẹ̀ náà sì ṣáléwá ló kọ́ ń béèrè. all right ṣẹ́rí bó ṣe kó wà ní ọkọ ṣáléwá òun ló kéré jù ní family presently òun ní àyò wa a gbọ́dọ̀ máa béèrè ẹ̀ ká máa wà láfíà ẹ̀ àrò tún bá mi sọ̀kan lórí fóònù ó lóun á mú ọmọ òun wá tì mí pé òun mú wálé. Hello, Timmy. Come and say hello to daddy. You are not my daddy, you are my uncle. Timmy, stop that. Oh, thank you very much. You're welcome. Um, Dọ́jọ́ kò sí dáadé. Ẹ jẹ́ kí n lọ wá kí n bọ́ ogun tí mo wọ̀ iná. Àwa ṣe fàájì tiwa. Ọ̀rọ̀ ara kàtà sọ. Mm. Ṣé ó yẹ kí èèyàn dẹ́rù ilé ìkàwé lóyún? Ṣé àwọn òkè nílẹ̀ tí wọ́n ń bì? Gbé má ti dùn yàn lọ tó bàbá ni dáàdi mọ́mí ẹ̀wọ́ ìṣòro àmọ́ you're not my daddy you're my just like I should jump and jump inside the water and die. just like to just cross and die, die, die. Ẹ tún ti ń anyway èmi ò ní kẹ́ má lọ ó kú ti mọ́ wa lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má máa rìn yín lé àrìnká is my hope anyway kẹ́ ẹ tó lọ ẹ fi oúnjẹ sílẹ̀ fẹ́mi àtọmọ mi àwọn kún bá yín sọ́sọ́sọ́ láti ọjọ́ ìmọ̀ ẹ gbọ́ ẹ kí n máa bá yín sọ̀rọ̀ kan náà láti ọjọ́ ì kẹ́ má gbọ́ sí mi lẹ́nu ẹ ṣáà jọ torí ọlọ ẹ ṣàánú mi o kẹ́ ẹ ṣàánú mi o kẹ́ ẹ ṣàánú mi o kẹ́rù èèyàn méjì kó má lọ di tèèyàn kan ẹ ju ẹ ṣàánú mi o yíwáde òun lo ikúrò mi ìwọ òun lo kúrò mi ah, ó ti yé mi. irọ́ o ikú kẹ̀ ọlọ́run má jẹ́. no no no no ìwọ ti ẹ ro kúrò mi ro kúrò mi máa jẹ́ kó mọ̀ pé èmi ò tí ì ṣetán ikú ẹnikẹ́ni tó máa ro kúrò mi kó máa níṣẹ́ lọ́rùn and ìgbà olówó ajẹ́ ẹni tó máa máa instruct mi báyìí ni mo ṣe gbọ́dọ̀ rìn ìgbà báyìí ni mo gbọ́dọ̀ jáde kí ló dé oh, mo ti gbà ẹ́ láyé jù àbí torí pé o ti pè mí mo ti dúró ẹ́ à ń yẹ wa dé jẹ́ wọn aṣọ ọkàn fún mi tí ó ní mo ṣe lọ yìí ọ̀sẹ̀ kan péré ni mo ń lọ́kàn láti lò tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ilé ìtúnṣe ọlọ́run bá ń bọ̀ ọ̀sẹ̀ mẹ́ta gbáko ni màá lò. tó bá pẹ́ tí o bá ọyún ojú mi ni mo jì kí tó wàá ojú mi tí o wàá fi ẹsẹ̀ mi sílẹ̀. Tyler. fi lọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin bóyá o máa lè là mí lóye. mo gbọ́. tí àgbẹ̀ bá wà tó ṣe wàhálà tó fúrúgbìn ó fúrúgbìn náà tán ó tún ṣe wàhálà oko mọ́ nígbà tó wá tó àkókò tó yẹ kó kó èrè oko tó dé oko náà tán tírúgbìn yìí ò so èso kí ni ohun tó máa ṣẹlẹ̀ sí àgbẹ̀. màmí ká má parọ́ tó ra wa jẹ inú àgbẹ̀ náà nìdùn. Tósìn inú mi ò dùn sí ẹ má jẹ́ kó yẹ ẹ lẹ́nu gbogbo ògbó tí mò ń pa látàárọ̀ ìwọ ni mò ń bá wí gbọ́nà ọmọ ta ni ọkọ àkọ́bí mú wá lọ́sàn-án yẹn. ọmọ ṣàlíwá. báwo ni ṣàlíwá ṣe jẹ́ sí àbúrò mi ni ṣàlíwá. ìpele kelo. bí ìpele kẹta. ìpele kẹta. Tosi Benjamin mo fẹ́ kó fẹ́ ìyàwó kó bímọ torí pé mo fẹ́ gbé ọmọ ẹ̀ jó ó dàrú. ó dàrú ọ̀pọ̀lọpọ̀ nínú. tiẹ̀ rí òun tó ti ń fi igi rú ìsà. ọ̀rẹ́ mi ó pẹ́ ó yá tá a ti ń fi igi rú ìsà mọ̀ kó tó bá yá nǹkan wá jáde ńbẹ̀. that's true ẹ o tiẹ̀ mọ tó ṣẹlẹ̀ tó sìn mo fẹ́ kémi àti ẹ̀ kájọ kọ proposal kan bóyá ọ̀la àbótúnlá ìgbà tó bá ráyè kó jẹ́ kí n mọ̀. ṣé o ti proposal yẹn kékeré nìyẹn ọ̀rẹ́ mi mo fẹ́ kémi àti ẹjọ́ níbi kan ní ọ̀lẹ́ ilé ìgbafẹ́ kan a máa lọ rí ọmọ kan bẹ̀ ṣe pàdé ọmọbìnrin mi tó bá rọ́mọ tí mò sọ yìí ó rẹwà níwọ̀n bá tiẹ̀ ó ga ó ìgbà yẹn kéré tó pàdé ẹ̀ ó níwà ọmọ tí yóò fi ń tọrọ ọmọ ni. pẹ̀lú gbogbo àkọlé tó fún ọmọ yìí kí ni orúkọ ẹ̀. a jẹ́ orúkọ bí nǹkan tó rẹwà jù wúrà lórúkọ ẹ̀. àjọ débẹ̀ bọ́sùn ìgbà wọn dáhùn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ bá ti ní. been to many express just like to just cross and die, die, die, die, die, die. yóò mi gan ni mò ń wò yìí. èmi náà ni wúrà ọlá. ó ga o. yọmi ah, ah, ah, ó máa ti di big boy kẹ. ó fọ́ ní ìṣàwọ́n mi ti di big boy ó ti gbàgbé ìgbà ìwọ náà ti di big girl ó rántí ìgbà wọn náà. kò don start that jàre ọ̀gá kí ló ń ṣe ń bìbà yìí. mo kàn ní kó sára kìkì rántí mi nígbà yẹn. èmi náà wò ó kúlẹ̀ máa wò ó ní kí wọ́n fẹ́ẹ́ tó lọ sí ìṣèjú bíbá yìí mo gbà mí wọ́n sí bag. Uh, mo ní láti get number. okay zero zero. okay hello. okay beside my car i'm coming down there. yomi ṣé mo wọn tó máa ṣẹlẹ̀ àwọn kan dúdú èmi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò èbí jẹ́ to lọ rí wọn tí bá dé máa number. Hmm, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o lọ láyọ̀ ara tèmi gan fúnra mi ó tún wáá yáyà tọ̀ wọ ọ̀rẹ́ mo ẹ̀ṣẹ̀ wá gbàwé pé ènìyàn dùn àmọ́ kò ṣe ìyà jẹ àbí ọ̀rẹ́ mi á jẹ́ pé bó ṣe ń ṣepo bẹ́ẹ̀ náà ló ń ṣọ́ra gbogbo bí mo ṣe wà lọ́hùn báyìí àárò ẹ̀ ń sọ mí ni góńgó àyà mi báyìí lọ̀rọ̀ ẹ wà. ẹ hmm. eh, wo ọlọ́run òkúkú ní sọ wá di ọ̀tá ara wa. àmì o. Eh, àwọn nǹkan tí wọ́n ní kó bá mi rà bọ̀ nǹkan. <laughs> gbogbo ẹ̀ pátápátá ni mo bẹ̀rẹ̀ rà bó jẹ́rìí mi kódà àwọn èyí tí mo rí tí o rántí kọ fún mi dání lọ gbogbo ẹ̀ ni mo bẹ̀rẹ̀ ṣàkóso ẹ̀ máa wá lò. ẹ ká sùn báwo ni my dear. um, àwọn nǹkan tí mo kó wá tí mo pack ìkan sọ́tọ̀ tí mo ní tàǹtí bí n pé ni lọ́ba mi gbé wọn wá àwọn shops ẹ̀yìn tó pọn yàtọ̀ pọn wọn ní port tó ẹ̀ṣẹ̀ ra yìí èyí gbọ́dọ̀ fẹ́lẹ̀ set lẹ́kọ̀ọ́ yọkùnrin wá gàrí. <laughs> ọ̀rẹ́ mi kí là ń travel kiri fún bí ó ṣe pé ká máa wá nǹkan tuntun rà náà ni ọlọ́run àkókò máa fún wa ṣe. ṣẹlẹ̀ ó ti rẹ̀ mí nà wá. òye àtijọ́. dìde lọ síbo. èsì ń lu ẹ̀ bọ́lú kò dìde kó a máa lọ lẹ́yìn. wọ́n á máa lọ síbo by this time of the day bólú respect mi kí n máa lọ this past twelve now. Aso. bó ni mo fẹ́ máa lọ now ah mi ì láìkẹ́ má bàa mi ṣeré tí o lọ. sọ́ọ́rí tí bá gbé gbàdú fún ẹ òyìnbó tó sọ ìyá kò yọ tó bàbá wà là bóníkò nípa ọmọdé lẹ́yìn. take it easy ibo ní kí n máa lọ by this time of the day. nílẹ̀ lọ. easy ni bó ní kí n lọ lórí ìyàwó. coming on the food, they wanna party with me. But in the shell, I in my party. Yeah, well, they got it. Hello, wúrà báwo ni? Ẹ ká sọ sá. Ṣé wàá òkè? Èmi náà wà òkè. Ẹ jọ, ẹ mú it's very very personal ìjọ ìdí ọ̀nà ah, hmm. ah, kí ló ṣẹlẹ̀ mo tó ṣẹlẹ̀ mo wà ní travel ni wọ́n rán mi iṣẹ́ láti ọ́fíìsì ni but eh, tó bá wò pé nǹkan ta gbọ́dọ̀ rí ra lónìí dandan dandan dandan bóyá kó wá dúró dèmí níwájú ẹsẹ̀ sí tó bá lè débẹ̀ the next two three minutes máa kọjá níwájú ẹsẹ̀ sí kárìí ra ìdúró sọ̀rọ̀ ń ìyẹn kọ́. ok ss mo ń bọ̀ ń bẹ́ẹ̀ nísìnyí no káà mi wà fọ̀ ọ́ tì mí màá gbé báyìí wá sí i ok ok. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn bóyá the next two three minutes adébẹ̀rẹ̀ sí ọ̀rẹ́. ó dẹ̀ ṣú àgbègbè nǹkan tó sọ bẹ́ẹ̀ lórí nítòsí tó yẹ pé òun ló máa ń sọ̀rọ̀ ẹ fún mi tó ròyìn ẹ dáadáa fún mi tó jẹ́ kí n mọ̀ pé ikú nìkan ló lè ya ìwà àtòun ló wá sọ pé ó ṣe orúkọ báyìí fún ẹ definitely ejò ti lọ́wọ́ nú nìyẹn. ẹ wo ó ní ìdí kò nídìí ìyẹn kọ́ nìkan tó ti ẹ̀ gbé mi wá sí ìbàyẹn nǹkan tó gbé mi wá sí ìbàyẹn torí mi ò ní fẹ́ institution tẹ máa fi pè mí tí mi ò fi ní gbé kọ́ yín mo dẹ̀ fẹ́ kí bá mi kìlọ̀ fún wípé láyé láyé ẹ̀ kégbè má tún ṣe ti sáka nínú mọ́. má wàá ṣe bẹ́ẹ̀ wúrà okun kì í wó ooru kéèyàn wà rúru náà. tí ẹ bá mọ nǹkan tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ máa sọ báyìí torí pé àwọn ọlọ́dẹ àdúgbò wa kí wọ́n mọ̀ pé mi kì í ṣe ìjàkùn tí kì í rí di ọ̀sán ni ìta àwọn ìkọ́ máa rí mi. ó tó ṣẹlẹ̀ wúrà gbogbo àlàyé tó ṣe wá pátá ló ti mi bọ̀ fún mi láǹfààní kémi fún ara mi ti ẹ̀rí tó sìn kí n béèrè nǹkan tó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ ṣèlà á gẹ̀ bàk sí wọ̀ ṣùgbọ́n má bínú ah, ń bọ́ ní kí n bẹ̀rẹ̀. wọ́n ti wá mú mi mọ̀ dífẹ́ tó lóye tó lájú. I've been made to understand the fact that I can't live without your love. Baby mi o, ìfẹ́ rẹ ò ṣe é bí o, ìfẹ́ rẹ ò ṣe é bí o, ìfẹ́ rẹ ò ṣe é bí o, sáyé mi ò ọ̀sìn tí ọ̀sán sọ pé ikú bàbá ìdọ̀ máa jó tí ò bá dẹ̀ tó mọ́ yorùbá ọ̀pá kan wà tó lè múyàn sí. good sórí ọ̀rọ̀ eégún bàbá èèyàn máa jó kò jó kọ́ ni mò ń bá ẹ sọ o gbọ́ mi dáadáa sórí tí eégún bàbá èèyàn bá tiẹ̀ ní jó mọ́ ọmọ ọ̀dọ̀ náà láti fọgbọ́n ṣe ni kí ló yẹ tó ilé ọmọ ọlọ́mọ jáde lóru tí nǹkan mi bá ṣẹlẹ̀ sọmọ yìí kí la fẹ́ máa sọ sí. kókó ọmọ bá lùkọ́ ṣẹlẹ̀ sí kókó ní tóní tí gbogbo nǹkan bá yí padà bẹ́ẹ̀ ni ṣe máa ṣe nǹkan mi kò lè yí padà that girl she's gone and she's gone for life. good ṣé bí wàá lórí sọ pé ó fẹ́ fẹ́ ṣé mi ni mo mú wá bá ẹni tó bá tún wá lóòfẹ́ mọ́ òfẹ́ mọ́ náà nìyẹn kí ni tèmi bọ̀ gbọ́ mi pẹ̀lú eléyìí tó sọ yẹn sìn máa yẹn bá pè mí sí ọ̀rọ̀ ìwà tóbi kankan mọ́ because èmi ò lè jẹ́ kó bà mí lójú jẹ́ business èmi àti ẹjọ́ ń ṣe nìkan ṣo nìkan ẹ̀ka jọ wá ṣe má pè mí sọ̀rọ̀ obìnrin mọ́ o torí mi ò ní jẹ́ kó bà orúkọ mi jẹ́ ládùúgbò. àṣé ò tiẹ̀ yìí èmi ò ní gbogbo owó ṣe ń sọ ìwà sọ pé kóníkálukú máa lọ́nà tiẹ̀ ní bá àṣe kankan papọ̀ mọ́. láéláé wo bó ṣe ronú èmi àwa fi ọ̀rọ̀ business mi àwa gbogbo ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ obìnrin ní kópa èmi àti ẹ̀kọ́ ọ̀rọ̀ business wa ó yìn lọ bẹ́ẹ̀ pé àkókò sàlẹ̀ without your love. Baby mi o, ìfẹ́ rẹ ò be, é bí I ìfẹ́ rẹ ò ṣe é bí o. wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ń ṣeré wa kò sí wàhálà fún wa lójú ọpọ́n. play play play play play mo general jare máa yìí. ẹ ẹ wẹ́yìn guys ṣe rí tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa football ní England lóde òní tá a wà yìí Chelsea Football Club àwọn ni ọba football ní England by personally àmúkáwé eléyìí ọ̀dẹ̀ jagajaga ìwà débi láàárọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí pariwo up gunners up gunners ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ tí wọn mọ̀jú kan yìnbọn káàkiri ìlú lọ. sórí ẹ pé ṣó wà ókè. question nìyẹn kò wà ókè kò dẹ̀ lè wà ókè tó máa fi kú. kí ló mì. ah dọ́nà ṣé nítorí pàdé tíjọ́ jókòó síbi ń sìn yẹn so ẹlẹgbẹ́ òun ẹgbẹ́ mọ̀ ń sìn àbí. Ah, ah à ń bẹ̀ sọ̀rọ̀ nípa football olóńṣe bákọ̀bákọ̀ bẹ olóńkọ̀ ló ń forí bẹ́ẹ̀ ṣé o mọ̀ nípa football ni ah kí ni problem ẹ gbogbo èèyàn ló mọ̀ wípé Arsene Wenger òun ni the best coach ní England lónìí àwa ń sọ̀rọ̀ o sọ pé Chelsea ló fẹ́ kú sí jẹ́lọ́ kú síbẹ̀ ṣé dandan ni ṣé mo bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ fà mọ́ ni. àlọ́ dẹ̀ ni ẹsẹ̀ ó mọ nǹkan kan ó dẹ̀ sọ pé mi mọ̀ kí lè mi mọ̀ nípa fúbọ̀l nígbà tá a mú káwé nìṣẹ́ sọ̀rọ̀ nípa Arsene Wenger Arsene Wenger sọ pé bàbá ọlọ́mọ wẹ́wẹ́ kó rọ ọmọ kéékèèké káàkiri ló mọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ a ní bọ́ọ̀lù tó lọ́pọlọ bọ́ọ̀lù ọlọ́pọlọ ó tó ó tó ó tó kò yẹ kẹ́ ẹ̀ sọ ilé ìdíjà ẹ wá jẹ́ kí n sọ kinní kan tí ò yẹ yín fún Sherry, Arsenal àti Chelsea tẹ̀ ń wí tí àwọn méjèèjì tí wọ́n bá parapọ̀ n ò tó láti kojú tíìmù wa. tíìmù ni tíìmù yìí. ayé o ah! ẹ jọ ọlọ́run tún wá wá wá tún ṣe kinní kan fún wa ọlọ́run fún wa ní pléyà àwa ra pléyà nígbà náà ọlọ́run tó lé gidi fọ́ọ̀lù ń gbà tó bá wọ fọ́ọ̀ báyìí ha ha Michael. Drogba Eze. jẹ́ ìpariwo yẹn wọn ò bí yá ẹ̀wọ̀n rẹ̀ ń ń gbọ́ bá ní búrẹ́dì a ah, ah, ọmọ kílọ̀bù ẹ̀ ó wo bọ́ọ̀lù ju àbẹ̀ ẹlẹ́ran lọ ní Ìbàdàn. yes. sorry onílé uh, player wo ni player yín. Ah, ikú ló yọwọ́ ẹ̀ láwo mo dà ṣerú làwà ọ̀run eré abiola babes ló wà. òun àti ọ̀kálá. òun àti. ọ̀kálá. ẹ wo ẹ wo ẹ̀gbọ́n àgbà ẹ yẹ kọ ẹ fi ìran àti gbọ́n yẹn jà ní mo sọ pé ẹlẹ́fẹ̀lẹ́ mi tẹ̀ ọ́ gbé bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tó ti wéré ń bá mi. àti pé gbọ́n nǹkan tó ń sọ fún ẹ ó ní kó má sọ fóun pọ́dẹ̀ lòun mọ́ kò kí n ṣe ọmọ kékeré ọmọ kékeré lèèyàn máa ń bá sọ̀rọ̀ pé ọ̀dẹ̀ ni kúrò bẹ́ẹ̀. ẹ̀yin lè máa ń jẹ́ kí bọ̀bọ̀ yìí ríra ẹ̀ bọ̀bọ̀ ọ̀dẹ̀ jàgàjàgà ẹ̀yin lè jẹ́ kó máa ríra ẹ̀ ó ti máa fi too big jù. ṣé tó bá fẹ́ yín méjèèjì ṣé o lè dáhùn ni. ta ni kí ló fẹ́ ṣe fún mi. lọ́dọ̀ sà mo ń bá bọ̀ ìsọ ẹ má jẹ́ kí bọ̀bọ̀ yìí ríra ẹ̀ ó máa ń fi jù. èmi mi ríra mi. yà you you are just ìdùnnú ti wú láyọ̀ kò yẹ kó lè ṣe tó yẹn ìdùnnú ti wú láyọ̀ ni. ẹ ǹlẹ̀ ìròyìn kan mà ní mo gbọ́ oníbàárìkì máa sáré bọ̀ bí kò tó di pé ẹ fi gbogbo ẹ fi ṣe àpínlẹ̀ tán mo gbọ́ pé dọ́gba àti mikẹ́ mo gbọ́ pé wọ́n wá kí ẹ wọ́n wá kí ẹ nígbà tí wọ́n gbọ́ pé wọ́n fi fọ́ ẹ lórí nígbà tí ẹ ń support wọn nígbà táwọn àti Barcelona àti wọ́n ń play lọ́wọ́ kíkọ́ fọ́gi mọ́ ẹ lórí làwọn méjèèjì bá wá látọ̀ nọ́ba wá nọ́ba wá kí ẹ ń bí mo mọ̀ kàn ní fẹ́ dúró síbí iná ṣọwọ́n pé àtẹ́gùn á ti má wọn lára gan òtẹ́ náà máa fẹ́ wà mọ̀ kàn lè sí ilé tó ti yẹ bọ́ kó tó dé kó bẹ̀rẹ̀ sí ní pín gbogbo àwọn nǹkan tí wọ́n ní kóòsì wọ́n ní pé kí wọ́n kó fún ẹ kó o há fún àwọn èèyàn kó tó di pé o pé tán òun ni mo ṣe ní kí n tètè yọjú sí ẹ ń bí mo pé ìwọ náà ìyàwó mi ìwọ náà àti kó gbogbo àwọn nǹkan yẹn wà á ti fẹ́ há díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fáwọn àbúrò ẹnu ẹ̀ kẹ́ẹ̀ tó ha tán ṣá ẹ ṣàkó tèmi fèmí ó ní mo ṣe wá. ṣó o lè dìde ní àbó ìgbọ́ nǹkan tí mo sọ ni o ò lẹ́gùn lé orí ẹ̀ ti bàjẹ́ nfa torí ẹ̀ ò pé rárá ìtọ́ fi la igi mú ẹ lórí ojú ẹ̀ gangan ló yẹ kó bú ní nǹkan kó bú ojú ẹ̀ ní nǹkan kí ni ìṣòro tẹ máa ń níná àwọn ọmọ ọlọ́mọ make millions wọn wọ́n gbé bọ́ọ̀tù wọn wọ́n gba owó ẹ̀yà máa jápá mọ́nú ẹ̀ máa gẹ́sẹ̀ mọ́lẹ̀ ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ máa dára láàmú supposing that ìgbà tí bọ̀bọ̀ yẹn gbé igi tó fẹ́ làwọn ẹ̀ lórí kó jẹ́ pé inú ilé onílé lẹ́wà tí kan nu wọn gbé igi bó ṣe gbé igi tó fọmọ ẹ lórí bó ṣe fọmọ ẹ lórí tínú bí ẹ ju bó ṣe yẹ lọ kí wọn gbé petrol kó ṣáná sí ẹ máa sunlé onílé o máa sun ẹni tẹ́jọ́ ń jà ìwọ fúnra rẹ o máa dáhùn sílẹ̀ lọ́rùn tó ló máa di apànìyàn rẹ̀ máa kó bá àwọn ọmọ ẹ̀. àìmọye ọ̀pọ̀lọpọ̀ oná ti para wọn dànù nítorí ọ̀pọ̀ nítorí club wọn win club wọn win wọn lọ fò sódò club wọn win wọn dá wàhálà oríṣiríṣi ọtí lóríṣiríṣi ọ̀nà wọn kàn ba iye ara wọn jẹ́ unnecessarily ẹlòmíì ti ń wo bọ́ọ̀lù nínú ilé ẹ̀ tẹlifíṣàn ẹ̀ ego ego ego ego ah! ego ló fi fọ́ tẹlifíṣàn ẹ̀ dànù àìmọye ọ̀pọ̀lọpọ̀ náà bẹ́ẹ̀ tó jẹ́ pé a kúrò nu ilé a lọ sílé ẹlòmíì bó ṣe máa bá nǹkan jẹ́nu ilé yẹn nìyẹn kí wàá ní ìṣòro tó ní kí ni problem tó jẹ́ tiẹ̀ gangan ha bradayọ kò wálé bradele ọmọ yóò wálé gbogbo everybody tó súnmọ́ ẹni ọmọ yìí ń fi ẹjọ́ ẹ̀sùn káàkiri kó fi lélẹ̀ o wá ṣótán ọtán wọ́n ní tí ajá bá forí kómi á mọ̀nà lé olówó ẹ̀ òun ló ti bẹ́ lórí ìdánù yẹn. iná ilé òun lọmọ ẹran kó máa yá gbẹ̀yìn o ò yẹn bọ̀ tẹ́lẹ́dẹ̀ ẹ̀ gbọ́ inú mi nù pẹ́lẹ́dẹ̀ ẹ̀ tiẹ̀ wá dé láti wá gbọ́ nǹkan tí mo sọ you are very naughty very stupid idiot ọmọ ọlọ́wọ́ rẹ̀ ó ti dààmú láti máa gbómi kaná three minutes ó fi gbómi yẹn kaná yẹ kó jókòó ní kó ronú ọpọlẹ kí ló tún fẹ́ ṣe sáyé òun. another ten minutes ló máa fi mọ orí ẹ kórè ẹ tó lè dry díẹ̀ o tún ti waste yẹn dànù ọ̀pọ̀lọpọ̀ àsìkò àtọjọ́ ló máa waste dànù nínú ayé ẹ̀ tó máa fi wò pé kí orí ẹ jìnnà kó tó lè ní nǹkan míì tó fẹ́ ṣe kí ni ìṣòro tó ní ẹ́ kí ni ìṣòro ẹ̀ well my dear mo ti sọ fún ẹ pé o máa ní sòrò ni abẹ títí tí kò wálé kò wálé ṣó dẹ̀ rí pé nǹkan tó jẹ́ kó wálé ti wálé ń sìn ẹ́ ìwọ náà ló máa tèkè ẹrù ẹni àfi kó bá gbé o ṣó ti yẹ wọn ò ní fọwọ́ lórí o wọn ò ní fèmí náà lórí o ojú àpá àpá kò lè ẹ́fà láyéláyé kó jojú ara tó bá two hundred years láyé àpá yẹn wàá máa fi hàn ọmọ ọmọ ẹ pé gbà báyìí tí nǹkan báyìí tó ṣẹlẹ̀ bloody idiot. Ah! omi yóò gbóná ilé yóò gbóná àti pé tó bá máa mọ ò ní mọ nímọ̀ kan aṣáṣàánú ẹ̀ tó ti yẹ aṣáánú ẹ̀ náà ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́. yẹ yẹ náà yẹ náà yẹ náà yẹ ọmọ náà yẹ. ọ̀dà <laughs> ẹ̀rú sùúrù lẹ́rí ilé ayé gbogbo ẹ̀ nígbà míì kọ́lọ́wọ́ kan ṣàníyàn ṣeré ọ̀rọ̀ owó ò ṣe fi báyàn ṣeré bẹ́ẹ̀ ni ò ṣe fi báyàn ṣeré ẹ̀yin náà tún máa tẹ̀kẹ̀ máa tẹ̀kẹ̀ yìí sí rárá because ó máa jẹ ìyàrún ni ọlọ́mọ jẹ wá rún. ajá sí i ló mẹ oró sí i náà ilé náà ló túbọ̀ máa tọ́ mi sọ́nà <laughs> bẹ́ẹ̀ ti bàbá ọkọ mi rí ẹ ti dé bàbá wa rọ́rọ́ rẹ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ là á dà ẹ wọ ẹ jẹ́ kémi àti yín jọ yanjú ọ̀rọ̀ wa tí mo ti torí ẹ̀ pè yín. ṣe ilé ìkólé ìkólé mi tẹ̀lé ìyàwó mi tó sọ pé ladies first lóòótọ́ wà nínú lady fún ọmọ torí wọ́n ti dàgbà grandma first la máa lò fún ọ. ẹ àkànbí a máa jà o wọ́n ní bẹ́yìn bá ku mẹ́ta lẹ́nu mọ́mì ìyàwó sì ní lọ́dọ̀ dáàdi o ṣé sweet sixteen mi ni wọ́n pè ní ẹ wo bàbá ọkọ mi lórí ọ̀rọ̀ ọmọ yín ni mo ṣe pè yín bóyá bẹ́ẹ̀ náà bá tẹ̀ tó bá wa fínà mọ́ ń dì lórí ọ̀rọ̀ ìyàwó tá à ń sọ yìí bóyá wà kàn ṣe a rí pé ọ̀rọ̀ wọ pẹ̀lú ẹ̀ ó bára wọn mu wọ́n dẹ̀ ní ẹni bá mọjú òògùn ló ń pa bìnírè ó dọ̀wọ́ ẹ̀. sórí ọ̀rọ̀ yín yé mi mi ò dẹ̀ tó gbọ́dọ̀ dá ọmọ náà lẹ́bi ṣé rí ọ̀rọ̀ ìgbéyàwó kì í ṣe nǹkan tí ẹ̀kan lè rush in láì farabalẹ̀ dáadáa kó lọ́ọ́ má lọ jẹ̀bi bóyá kò dẹ̀ tí ì rí ọmọbìnrin tó kájú òṣùwọ̀n ni o. òṣùwọ̀n báwo. ó lè má tí ì rí ọmọ olówó ẹgbẹ́ ẹ mọ̀ pé ẹgbẹ́ ẹyẹ ó lẹyẹ mọ́tọ̀ ọ̀tún rí yẹn sọ o nǹkan kẹ́dẹ̀ wà tá a lè ṣe o. kí ni nǹkan náà. mo kí gbogbo yín mo mọ̀ yìí ìyàlẹ́nu ni ìpàdé èmi máa jẹ́ fún gbogbo yín torí pé èmi kì í ṣe ọjọ́ ìpàdé wa ṣùgbọ́n bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mójú ẹ wo arábìnrin tó wà ní ọwọ́ àlàáfíà mi yìí búùkì babalọ́lá ni orúkọ ẹ̀ látàbúrò ló ti dé ṣe mọ̀ pé a kó àwọn softwares kan dé láìpẹ́ yìí láti lè máa facilitate àwọn iṣẹ́ wa area of specialization tiẹ̀ nìyẹn that's why tí mo ní kó wá láti wá kọ́ àwọn computer engineers wa ní. Eh, nǹkan tí bọ̀dá mi ń sọ fún yín ni wípé a ní the utmost cooperation in staff fún Ms. Bukky babalola. bí ẹ ṣe ṣe cooperate pẹ̀lú àwọn tá a ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run pẹ̀lú wa o. Um, àwọn ènìyàn ti gbọ́ yẹn o gbogbo yín ẹ padà sí ẹnu iṣẹ́ yín. àbíṣe báwo ni kọlọ́fẹ́ máa ń tẹ̀ ẹ̀yin lè padà sí ẹnu iṣẹ́ yín. thank you very much. Thank sí ní apá kan ọmọ mínísítà Adébọ́lá Babalọ́lá ni a mú ọmọ yẹn wá purposely because of you kí wọ́n àti ẹ̀ǹgẹ̀lẹ̀ fẹ́ra yín ni. báwo lẹ ṣe máa ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ní bùn gbọ́kẹ́ tó ṣe then I have one question. ọ̀hún tó sìn this is not the time for question and answer you have to act very very fast and use your brain. Oh. wo tó bá ti parí voucher yẹn àwọn order fún àwọn sophisticated ones. I think that would be better. but tẹ bá fẹ́ order fún àwọn míì ẹ jẹ́ kí n tètè wọn maybe I can be of help. wá a lè ṣe nǹkan kan lè ṣe ẹ̀ka máa bọ̀ ẹ̀ ah, bọ̀. Ah. èmi náà ń ṣe eré ni mo mọ̀ pé máa jẹ́ kí n mọ̀. <sighs> ẹ wo time ti ń lọ mo fẹ́ sáré débì kan ọmọ ò ní pẹ́ dé. Okay. ọ̀rọ̀ kan wà. ìwọ ló ń lu àwọn kinní ni. dádì bẹ́ẹ̀ ni sà. àbúrò ẹ̀ ń kọ́ ń bo lòun wà débó. àtàmọ́ ló ti jáde dádì àdé torí pé kò sí nínú ilé ká má tún ní ilé ṣe torí kò sẹ́ni tó mọ̀gbà tó máa dé. that's nice. ìyá kíkẹ́ ìyá kíkẹ́ o eh. Eh, wọ́n lọ́mọ yín tó ti fògànà lálẹ́ àná jáde kúrò nílé yìí. ọmọ mi o wọ́n ní débé wọn ò súnú ilé ìmọ́jú òun bí mi léèrè. anyway débé wọn ò fògànà lọ́bì kọ́kọ́ inú ilé yìí ló sùn mọ́jú o torí wípé ńgbà tá a ṣàdúrà dájí nífẹ̀ẹ́rẹ́ lásẹ̀ mọ́jú èmi ni mo rán kó lọ́ọ́ bá mi gbà kan á lọ́wọ́ ọ̀rẹ́ mi. àárọ̀ ilé òjì jáde ìyẹn wọ mo jẹ́ kí n sọ fún ẹ mo dájú kan gbogbo èèyàn tó bá ń rí jẹ̀bù tó bá ní jẹ̀bù dájú ó ní rí sìn tí a bá ti ń sọ fún yàn pé ibi tọ́rọ̀ máa wú sí rè yorùbá rẹ̀ bọ̀ wọ́n ní ẹni tó bá mọ ibi tọ́rọ̀ máa wú sí ọ̀tá lọ́rọ̀ ni màá dọ̀tá ẹ̀ gbà wàá mọ̀ pé mo dájú ìjẹ̀kú dájú wàá mọ̀ pé mo dájú wo láyé tí wọ́n ń gbọ́mọ ṣẹ́ṣó yìí tí wọ́n bá fi fi ọmọ yìí ṣẹ́ṣó mi ò ní bẹ́ẹ̀ ké ìwọ fúnra rẹ̀ ìwọ ní kọ́ bá ké. ìyẹn wọ. èmi ni mo rán ọmọ yìí ń ṣe. káàbọ̀ ọmọ náà nìyẹn. níbo ni wọ́n ti ń bọ̀. mo lọ sọ́dọ̀ rẹ̀ mi. ńgbà hmm? tí mo rán ni mo mo mo decide láti yà lọ́dọ̀ ọ̀rẹ́ wo tí mo ní kó bá mi gbà oya tí wò mí bá tún rí ẹ tó bá wo tí n bá ya ẹ pé ẹ ni oya wò mí ti bọ̀. wò mí ẹ <laughs> eh, gbogbo yín bí wo ọmọ dáadáa ayé adáa ẹni ni mo bí wọ ọmọ tèmi bí tó máa gbẹ̀yìn mi tí n èwo wá ni onígbẹ̀yìn nínú ọjà rẹ sọ fún mi èwo ni onígbẹ̀yìn ńgbà tẹ́ méjì tẹ́ ẹ̀ sọ pé máa gbẹ̀yìn yìí kò ní gbẹ̀yìn ẹ ṣọ́ra o torí nǹkan tó korò jù lára ahọ́n ni o nǹkan tó dẹ̀ dùn ju ni o ẹ má fẹnu sọ tèmi lára o. <laughs> tí mo sọ yìí tó ń le wo máa nu kiri kankan mọ ètò òdòdó má bọ bí. kálọ̀ ló ń ṣe ọmọdé kálọ̀ ló ń ṣe òfófó ọ̀bẹ gba ìdí ọpẹ́ ló mọ. káti ẹ̀ wá sọ pé lóòótọ́ látànà ló ti lọ gẹ́gẹ́ bí ẹ̀yin olófòfó gbélé gbọ́ mi mi mi mi sanẹ̀bọ̀ Ismail Obi kó wá jẹ́ pé lóòótọ́ ló tẹ̀ ti lọ látànà ṣé ìwé òwe kọ́fà àbúrò ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ ni báyìí lè ṣe pé kí n máa cover ẹ̀ nígbà tó jẹ́ pé mo fẹ́ sọ fat àtàná. bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ èmi ni mò ń sọ̀rọ̀ ló fẹ́ máa fún mi lẹ́sìn tí ọba kì í ṣe bàbá ẹ̀ náà tó fàyà àrífín jẹ́lọ́sí ló máa pa ẹ́ jẹ́lọ́sí. sísè darling ìwọ ni mo ti ń dúró dè wá fún mi ní ìfẹnukọnu ẹ̀yẹ. Hmm. Yeah! Yeah! Yeah! oya oya dìde dìde dìde wàá máa lọlé. kí ló dé. a ní kó dìde kó wàá máa lọlé. ilé tèmi this is past one. and oh god baby ṣé o lálàá ni kí ló ṣe ta ló lálàá past one lóṣù wo ìwọ kọ́ ló máa ń pè pé ọmọ ìlera yóò gbà ibi gbogbo ló gba lágbára mo ní kó wàá máa lọ. baby mo mọ̀ pé òun lálàá ni ó yà pẹ̀lẹ́ sorry go and sleep. torí tí o bá fi ọwọ́ kàn mí tí n bá gbé gbàjú fún ẹ mo ní kó wá lọ lé dìde kó wá máa lọ lé. kí ló dé kí la gbé kí ló jù ó bó ṣe ń kọra mọ́ mi tó ń jágbe mọ́ mi òkè ah, táìpé nǹkan tó fẹ́ sọ nìyẹn ó da èmi fẹ́ sùn ṣùgbọ́n ẹjí mi lẹ́ẹ̀kan yẹn orí fọ́ mi. mo fẹ́ sùn ṣé bí mo ṣe ń sọ yìí mo jọ aláwàdà lójú ẹ mo jọ àbá sùn mi sórí olórí fún ẹ e, tí bá máa tí bá ti tútọ̀ láti dìde kó lọ lórí tí bá gbé gbàjú fún ẹ e, wọn apá sì máa fún ẹ e, inú máa wẹ ẹ̀yìn máa wẹ. táyé gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn táyé. wa lọ́lé lóru yìí owó nǹkan tá a gò sọ ni. àwọn èèyàn lò after one kó máa lọlé. kí ló ṣe fún. mo mi ẹ ṣe mi ò ṣe anything fún un ó kàn dídí jí lójú oorun dẹ̀bẹ̀ sí ní kọra mọ́ mi ó gbà mí lábàrà mo dẹ̀ ń try láti explain fún un kò tẹ́ ẹ listing ó kàn ní pé kí n máa lọ. kí ló ṣe fún ẹ. màámi ẹ fi nǹkan tó ṣe fún mi lẹ ní tí mo fẹ́ ni wípé kó máa lọlé bí mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ó yá gbọ́ tòsí gbogbo nǹkan tó léwu kò ṣẹlẹ̀ ẹ̀sùn yín tí ilẹ̀ bá mọ́ àwa yanjú ẹ̀ fún yín ẹ ti gbọ́. ẹ ṣe mà. Hmm. Hmm. ọ̀rọ̀ yín ti yé mi ṣé mo pé bó ṣe wà yìí tẹ bá ẹ̀ ń kọrí ìjì ẹ̀ kó sunú ilé yìí àlejò méjì máa bọ́ lọ́nlé máa pa máa para mi ẹ̀yà ni kó jáde. ó dà ó dà wò ó bókè ìwọ tẹ̀lé mi jẹ́ ká jọ lọ sùn yàrá mi tílẹ̀ bá mu àyànjú ẹ̀ àbí ó yá tẹ̀lé mi tẹ̀lé mi dìde ọlọ́run jẹ́ kí n jẹ́ kékeré lóko èèyàn lọ́rùn torí mi ìmọ̀ nǹkan tó ń ṣe tó sì sí kí ni mi ìmọ̀ nǹkan tó ṣe fún ẹ abèrè ní èrò sí nǹkan kan ṣe nǹkan kan fúnra yín kò sí àní-àní òkóbó ni tó sì wọ́n sì ní ilé ẹni láti ń jẹ èkúté onídòdó ìtorí ẹ̀ ni mo ṣe wá sábà ẹ̀yìn tí ẹ jẹ́ tèmi ẹ gbà mí ẹ má wò mí ràn mi ò gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wàá dá sí mi lójú sí wípé òkóbó ni òkóbó ni tó sì. <laughs> ìyá tó sùn ṣebí tòkóbó lásán ni nǹkan kékeré ẹ wò ó ọ̀pẹ amúọ̀ṣíjì bó gbàgbọ́dá ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lásánlásán tọ́mọ ṣẹ̀ṣẹ̀ wá so tẹ́lẹ̀ tó jẹ́ pé òun ló déédéé so ó kàn jẹ́ pé ojú tó yẹ kẹ́ ẹ máa fi ń rìn gbà mí lẹ́ máa fi ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bàbá wá bá wa pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí ìṣòro ni fún wa láti wá bá yín lé pé kí ni ti ń dà mí láàmú o. ẹ wò àfi má bínú ẹ ṣáà ti gbà mí ni kò burú bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ àgbélépọ̀ láwọn orúkọ tá a pè é ní igbó abọ́dẹ̀dẹ̀ gbayì ní orúkọ tá a pẹ́ fún lọ́dọ̀ àmọ́ kì í yẹ̀dí omi inú kànga kì í ṣàn ìhòòhò báyìí làgbàdo ń wọlẹ̀ taṣọtaṣọ ní bọ̀ ayé ìyá tó sìn ohun tí mo pè ń iṣẹ́ ńlá gbáà iṣẹ́ yìí mi ní tó ẹgbẹ̀rún mẹ́fà tí ń ṣe six thousand naira bàbá ti rí owó yìí kọ́ mọ́ kó bó là á ṣiṣẹ́ yìí tá a bá ti ra gbogbo ìwé yìí tá a parí iṣẹ́ náà ìyá tó sì ẹjọ́ ń gbélé mi bẹ́ẹ̀ ni ẹ̀ sì mọ ọjọ́ ń jẹun pọ̀ ni ọjọ́ ń jẹun pọ̀ ni iṣẹ́ ti di ṣíṣe tá a bá parí iṣẹ́ yìí tán tá a pé mi ò dáhùn padà sí i iṣẹ́ yìí láwa fi tẹ́lẹ̀ láwa bó oúnjẹ tọ́mọ ìwé ìjẹ̀lẹ̀ lórí ó wá gbọ́dọ̀ jẹun yìí láàrin ọgbọ̀n ìṣẹ́jú bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ò ní padà mọ́ láéláé bó bá ti wá jẹun yìí èmi náà jẹ́ òkiri òsà bàbá àtàndówó ẹ̀bọ̀rá ńlé lẹ́yìn wákàtí mẹ́fà tó bá jẹun yìí tán nǹkan ọmọkùnrin rẹ̀ gbọ́dọ̀ padà dé bẹ́ẹ̀ ni mo wí n ò gbọ́dọ̀ sọ méjì lọ́rọ̀ ẹ ṣé mo dúpẹ́. ẹgbà six thousand nìyẹn owó gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ rà ẹgbà ilé ó ti tó ìwé ẹgbẹ̀rún mẹ́fà náà ló wí àjẹmọ́nú yín lélẹ́yìn náà ah mo ṣe o. ìyá tó sì lágbára ilé ìgbà ìwà jẹ́ ìrọ̀rùn náà. òní fọwọ́ rẹ̀ gbọ́n mo sí iṣu ọmọ náà jiná fún jẹ ìgbà wo wá ni kí n padà wá. bóbó ṣe ń jẹ́ tolódùmarè bí ó bá fi tó wò yí ọ̀túnla iṣẹ́ náà gbọ́dọ̀ ti délé. padà kó wá gbà. ẹ ṣé mo dúpẹ́. fọkànra rẹ balẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ìlú òbí ti rí i. Adésọlá ọlọ́wọ́ ṣíbí. Ìgbò ló bá ṣe dé báyìí. Ẹ mo mo ti ṣe tán, mo kàn clean up pé pàtí clean up tán kí lọ sáàbù. Ó dà bẹ́ẹ̀. Ohun tó kàn sí ni wípé a máa change department. Ìwà lọ sínú yàrá, wà lọ lé bẹ́ẹ̀dì, iṣẹ́ tó kébì ṣe bẹ́ẹ̀ nìyẹn. Èmi náà wá sáà mi báyìí. Hmm? Okay. Okay, my dear. Thank you, ma. Good. móhùnmáwòrán lẹ̀ ń of course àbí kí ni ká tún ṣe nígbà táwọn àgbà nílé máa jáde firifirifiri káàkiri ìlú bíi ti ṣé ká má tún máa mọ́nítọ̀ nǹkan tó ń lọ lágbàáyé. ẹ wo rẹ̀ mí díẹ̀ ó rẹ̀ mí ó rẹ̀ mí ó rẹ̀ mí ó rẹ̀ mí ó rẹ̀ mí. tó sì bó ṣe kọ́kọ́ jẹ oúnjẹ ẹ̀ náà kó ba lè má tutù tó bá wá jẹun tán wà lọ bọ́ra lẹ̀ wà bomi sára ìyẹn kọ́. ẹ wo bí ìgbà tẹ́ ń wọṣẹ́ ni ẹ ẹ ẹ ẹ sọ ẹ sọ màá lọ jẹun rírẹ̀ tí mo lórẹ̀ ibi ló fà á. 哈哈，太绝了。 lẹ́yìn wákàtí mẹ́fà tó bá jẹun yìí tán nǹkan ọmọkùnrin rẹ̀ gbọ́dọ̀ padà dé bẹ́ẹ̀ ni n ò gbọ́dọ̀ sọ méjì lọ. ó yà dá sẹ́yìn fún ìwúta yà dá dá gbà mí. mo sọ fún ẹ. àtúntò ayé òkè wá náà. Sibọ. Sibọ. Sibọ. Sibọ pàdé ẹ wà pa ah jerry jasa jerry ja play. ẹ ẹ dúró dúró dúró dúró mo rí kíní kan nísìnyí wo wo wo wo ẹ máa ká ní gbogbo yẹn jókòó kó ní kálukú jókòó ìwọ jókòó ẹ ẹ wo ẹni kí ẹ ó kọ owó kí. ẹ gbàgbà ẹ jẹ́ ká máa bá fàájì wa lọ jẹ. ẹ wo onílé èmi ò mọ kí ni problem ẹ because last time yẹn náà bíbí kúnlẹ̀ ṣe kì nìyẹn tí ò dá lóhùn dẹ ọjọ́ tí à ń jà yẹn tẹ bá rántí òun fúnra ẹ̀ ló kọ́kọ́ bu ẹni tó mọ̀ pé o ò lè dààmú òun lọ bu ìyẹn wá nù ẹ̀ tó ń sìn yóò ti torí ẹ̀ ò kì mọ́. mo ṣọ́ ẹ níjẹrin náà ká wà lábẹ́ igi táǹtayò lọ́wọ́ tó dé pé kí ẹ nìyẹn òun náà ló tún kọ́kọ́ kí ẹ dòdòdò irú agídí wo ló máa ń níyàn kí ló pa àkùtà láyà ẹ níjọ́ tí èèyàn bá jà báyìí ìwà àtọ̀rẹ́ ẹ parí ẹ̀ gbàtẹ́ ẹ̀ parí ẹjọ́ rẹ tó fẹ́ jà mí àti pálá yóò ní wa. and then onílé ẹ fi òfin yẹn lélẹ̀ fún everybody wa pé ẹni tí ó bá ti mọ̀ pé òun alágídí tó sì mọ̀ pé tó bá bọ̀rùn sọ̀rọ̀ òun ò ní gbọ́ ẹ sọ pé kó má dìbì wọn. ọ̀rọ̀ ló tiẹ̀ sọ. onílé mo lábàá kan bó ti lè wù kí ìyàn yẹn kó pọ̀ tó ẹnikẹ́ni tó bá kọ́kọ́ búyàn nínú ara wa kọ́ fáìní ẹ̀ ten thousand. wo alright alright pa ohun tó sọ nísìnyí ló dáa jù ẹnikẹ́ni níṣẹ́ tó bá jẹ́ pé ó bá fa àríyànjiyàn tó lè fa àríyànjiyàn débi pé ó wá ṣe ọwọ́ sókè ó mẹ ẹnìkan tàbí ó bú èbú tá a bá fi lè rẹ́ nìkan tínú bí títí tó fi sọ̀rọ̀ èbú burúkú sẹ́nìkan nídìí ayò títà yìí ten thousand naira la máa fáìn ẹ̀ ẹ wò ẹ ti jẹ́ kí n sọ àṣírí kan fún yín tí ò yé yín ṣe rí ayò ayò títa wọ́n ní eré la máa ń fọmọ ayò ṣe àwọn bàbá wa tí wọ́n ń ta ayò ọlọ́pọ́n ọ̀rọ̀ àṣírí tó wà ní pamọ́ wọ́n á dìde sọ síra wọn báyìí tí ò lẹ́tọ̀ọ́ kéèyàn sọ wọ́n á dẹ̀ tún dìmọ̀ra wọn kí ló lé bẹ̀ ìwọ àpá náà n tó ṣe lọ́jọ́ yẹn kù díẹ̀ káàtó tó sáré lọ gbégi ṣùgbọ́n mo ti parí ẹ̀ fún yín nígbà tí mo ti parí nǹkan tẹ́lẹ̀ ìdẹ́ ti gbà pé òun guilty ó guilty ìyẹn ni kò jẹ̀bi ṣé kò dẹ̀ bẹ̀ ṣé kò sọ ṣé kò ṣé kò bẹ̀ bẹ̀ ẹ wo bí ẹ má ba ìdí ẹ má ba ìdí ayọ̀ yìí ẹ má ba ìdí ẹmọ mi lórí o onílé tí mo jẹ ẹ má bàjẹ́ mọ́ mi lórí o ẹ ti gbọ́ mo mọ ohun tí mò ń ṣe dáadáa kó tán síbẹ̀ kí n má gbọ́jà kankan mọ́ ó yá ẹ kí ara yín ó yá kí ó yá kí. kí ló kí ló ṣe nísìn. mo ní kẹ́ ẹ kí ara yín òyìnṣorí bíi ti láǹgbà jẹ́ kí n sọ kí nìkan fún ẹ tó o bá ti rí wípé bí ọ̀rọ̀ bíjà bíjà ló fẹ́ máa ṣe níbí báyìí má wà bímọ kí ló ṣe ẹ̀fẹ̀ rí ẹ ń bímọ ẹ má bàbí jẹ́ mọ́ mi lórí mo ti wá ń di ẹyin ọ̀gá ọ̀tá yìí ọjọ́ pẹ́ kí ló ń ṣe yín ó yẹ so mọ́ ara yín òun ló kàn máa lọ ṣe bí. ẹni ẹni ẹni ẹni máa gbọ́ àárẹ̀ àti kí ni ẹ ó mọ̀ pé ó mọ̀ pé ó mọ̀ pé kò yẹ kó. fún ìtẹ́ wa ṣe inú mi ti dùn pé ìjà ti tán lórí nìyẹn ṣe rí ní ọ̀la a ní ta ayò ní abẹ́ igi iwájú ilé mi lèmi ni máa kówó tẹ máa fi ṣe bẹ́ẹ̀tì lẹ̀. olórí o Sàngó èrè la ó máa. èrè la ó máa dé èrè la ó máa. ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́ mi bí mo ṣe ń bá ẹ sọ ó kó yẹ yẹ rẹ ìpàlẹ̀ òjá jàgídí jàgàn padà. I've been made to understand the fact that I can't live without your love. hello sister. hi. Uh, wọlé kí n fún ẹ ní right kí n gbé. no thanks ẹ ṣé gan sir. nígbà tí ẹ pé wọn ló dá mi dúró wọn lé ojú òní rárẹ wà kó má pọ̀ lé èmi ni mò ń lọ tí mo dẹ̀ rí ẹ tí mo dẹ̀ padà wá tí mo ní kó wọlé kó sí tó lé náà àná tẹ́ sí kí n tó bá lọ. àbí ìrìtòrí mi ṣé mo jọ gbọmọgbọmọ. wọn kì í kọ sórí náà ẹ ṣé sir. Ah, ẹni tó ń ṣe ẹ ó ti yé mi má bẹ̀rù olúwa tó sìn benjamin is my name. níṣọlá adéwálé lórúkọ mi. ọmọ ní ìlú ó máa bá ẹ lọ ní ìhùwà ó àjẹ́ máa bá ẹ lọ ó máa bá ẹ lọ ní ìhùwà bébí ó jẹ́ máa bá ẹ lọ ó máa bá ẹ lọ. ẹ̀gàn ọkọ̀ láwí yìí o ọmọ jámọ̀ ọmọ ìgbógun ló lò. ṣe lọ. ta ta lọ gá ọ̀tá. ẹ ẹ ọfíìlẹ òun náà máa tó dákẹ́ bí kìí jẹ ṣe dákẹ́. èmi rúmọlẹ̀. mo rẹ́dì láti ní anybody pambi. ilé nǹkan tó máa play jọ. Ah, irúmọlẹ̀ wọn ni kò ta ṣé mi ni irúmọlẹ̀ Táyọ̀. má dojú tì mí o. Ah, ah, ẹnìkan ló máa jẹ owó yìí lọ. ọgbẹ́ni lọ sọ́jà. inú mọ̀lẹ́lẹ́ mi. ee ọ̀gbẹ́ni gbójú gbójú ń bẹ̀ ó yẹ kó fún un bẹ̀ ṣé àwọn ilé ìjẹun sẹ́ẹ̀tì yín ilé ìrànṣẹ́ ru ẹ tibẹ̀ tibẹ̀ tibẹ̀ ilé ìrànṣẹ́ ru ẹ kí ni sẹ́ẹ̀tì náà obìnrin ó ń wo obìnrin ó sọ pé kó gbójú ẹnìkan sẹ́ẹ̀tì ó mọ pé ọ̀rọ̀ obìnrin èlé tó rẹ̀ yẹn kí ló ń jẹ́ sẹ́ẹ̀tì kò sí ọkùnrin tí ò lè pè bó ṣe wà yìí bẹ́ ẹgbẹ́ onílé. ẹgẹ aláìmọ̀kan làwọn àyà níní obìnrin fífẹ́ tó o bá ti lè láyà báyìí wàá fẹ́ wọn ìyá gbẹ̀ngà ó tóbi ju eléyìí lọ mẹ́fà nígbà tí mo fẹ́ toast yẹ wọ́n mú Kazeem lẹ́yìn akànrin ní tòkú market ah, ìyá gbẹ̀ngà rẹ̀. gbogbo ilé mo fẹ́ rìn bíbá yìí. Eh, madam eh? Eh, kí ló ń ṣe mọ́tò yìí. ewu ìgbà tí mo dé bíbá yìí mo kàn rí pé táyà ti lọlẹ̀ ni. ìyá madam kí ló wá fẹ́ ṣe sí báyìí. ewu kò tiẹ̀ yé mi. ẹ kó fọkàn ẹ sà. mi ò gbé àdúgbò yìí mi mọ́bi tí mo lè wá fọ organizer sí bí ẹ ní ìlú kúbíyà kí n bá yín ṣe iṣẹ́ mọ̀ gẹ́gẹ́ bí obìnrin ẹ lè má ṣe gbogbo wàhálà yìí. àwọn adúpẹ́ gan ni o ṣé tẹ bá lè bá mi tù. ẹ ní spare tire àti jack nínú mọ́tò. àgbègbè wà ní bòtù. sọ sí mi lọ́kàn láti ìgbà tí ó ti lọ wo ìwọ ọmọbìnrin tọ́lọ́run kẹ tó wà nípò tó dáa tó báyìí mi ò pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká máa wò ọmọ àbáyọ ló yẹ ká máa wà. ọ̀nà àbáyọ bíi ti báwo. ó ṣe ṣé bí àwọn ọkùnrin tó jẹ́ ẹgbẹ́ wa ni wọ́n ń ṣe báyìí èmi ò rò pé bóyá ká wá ọmọ kékeré tó máa kéré sí wa tí ó tún máa farabalẹ̀ pẹ̀lú tá a lè bá sọ̀rọ̀ tó lè gbọ́ ó yẹ ká fojú ẹ̀ mọ́ra kó fowó tún ṣe ká fi ṣe wípé tí ọmọ fẹ́ gba nǹkan funfun lọ́wọ́ ọmọdé a máa fi kópa tún jẹ ni ìyẹn tún kọ́. nǹkan tó ń tọ́ láti sọ ni pé bí ìkáwọ́ ọmọkùnrin tó kéré sí mi wà báyìí. exactly. ó dáa ọlọ́run á kọ́ ṣe ṣe mọ́ ọlọ́run pé kò fún wa ṣe. ìfẹ́ rẹ̀ ṣe ṣe ìfẹ́ rẹ̀ ṣe jọ̀wọ́ mo fẹ́ máwọn òbí rẹ ò bèbí nìyé jọ̀wọ́ mo fẹ́ máwọn ọ̀rẹ́ rẹ. ọlọ́run alábìbí ti wá ọlọ́run aráàlú tẹ̀yìn ọ̀sà ṣe rígbà tí ẹ ránṣẹ́ pè mí. ń ṣe làwọn mi ń lágàáràgà. <laughs> èmi tẹ̀ ń wò yìí mi ò ṣe irú nǹkan báyìí rí ṣòye yín ṣùgbọ́n gbà tí ẹ wá bá mi sọ̀rọ̀ ó fi hàn wípé èèyàn gidi ní abiyamọ rere dẹ̀ ní lágbára ọlọ́run ẹ̀dẹ̀ máa jẹ oúnjẹ ọmọdé alẹ́ ni ṣé wàá rí bí mo ṣe dúró yìí iyọ̀ ni mí mi ìfẹ́ ìyìnra mi lọ́bẹ̀ tá a bá súnmọ́ra wa jù báyìí lọ ẹ̀ mọ̀ bí mo ṣe tó. ẹ fọkàn ẹ balẹ̀ gẹ́gẹ́ bí gbogbo tí mo bá sọ nínú ilé ìgbà tó wà nílé níṣọ́ra náà ti ròyìn ẹ gan-an ó ní ni ẹ èmi náà wàá rí pọ́nmọ́ olúwàbí ní ẹlẹ́tọ̀ pé mo lè ránṣẹ́ pé ẹ kó dé wá jẹ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ah, ó mẹ́ pé ilé rẹ̀ ló ti wá ó dẹ̀ ti prove ẹ̀ sincerely speaking ó prove ẹ̀ pé ọmọlúwàbí ilé rẹ̀ ló ti wá ṣọwọ́ dí àwa tó ń wo yìí eh, àwa kì í mọ́kọ́ ọmọkan ká tún wá màlẹ́ ẹ̀ kò possible àbí báwo ni dìá. ẹ eh, ó tẹ́lẹ̀ kúkú sọ my dear ayé àtijọ́ lòbí ti ń fọmọ lọ́kọ láyé ìsìn ọmọ ń rí ọkọ tóun kó mu wálé fáwọn òbí ẹ̀ òun ni òbí tí wọ́n dẹ̀ jẹ́ òbí gidi kò ní sọsẹ̀ láti ṣèwádìí láti rí wípé ilé gidi lọmọ òun ń lọ ìtọ́jú àwa kù ni pé ká fi àdúrà ran àwọn méjèèjì lọ́wọ́ kọ́ lọ́hún dúró tì wọ́n àbí kí lẹ wí. ẹ ṣọwárì ìwádìí tí my dear sọ yẹn in fact my kò surprise yẹn àrílì ṣe ìwádìí ẹ gidi gan fún ìgbà tó wá dé ìbáyìí ó prove wípé ọmọlúwàbí àtàtà ni ẹ ṣọwárì àdúrà wa fún yín ni wípé ọlọ́run ọba tó fi ìṣọ̀rẹ́ ara yín láàárọ̀ ọjọ́ kò wà ní sọ yín dọ̀tá ara yín lọ́sàn-án. àmín o àmín o àmín o. ẹ kó wa tètè mú ọjọ́ kí ẹ ṣèyàwó tẹ máa ṣe ọlọ́run aládùúgbò kọ́ ṣé ti yẹ nísìn bó bá ṣe fẹ́ sí ni ọlọ́run á dẹ̀ dùn o àmín ẹ̀mí. àmín o. wàhálà kó máa fún wọn lọ́jọ́ ọlọ́run á dẹ̀ jẹ́ kọ́jọ́ kúrò. ẹ má lọ kí ní dájú mi mi má ní oúnjẹ ọmọ rẹ máa dé pẹpẹ. o ṣe ọkọ mi iwájú lọ́pàá ibi tí a máa ré sí o àlọ́ padà sẹ́yìn ò ní dé bá ẹ o o ṣe o bá mi tọ́jú ẹ o ohun ẹlẹgẹ́ ni o. ẹ mo fọlọ́ bá sí ẹ ẹ sà kó rọra o tó ti ẹni sẹ. oníwà tuntun yìí o mo fẹ́ mọ̀ lẹ́sẹ̀ o kí n máa bá ẹ lọ èmi jẹ́ máa bá ẹ lọ. Mrs. Benjamin, Mrs. Benjamin, Mr. Benjamin, bó ṣe pè ní jẹ́ ìgbà ìgbà ó ti fi máa lọ nìyẹn so apára kì í. Ah, kíákíá bẹ́ẹ̀ yẹn ni kí ló dé ṣé ẹ̀jọ́ wọlé ni. Eh ètò bá padà wá àtúnṣe yẹn. a jẹ́ wípé òwà kíwà nìyẹn. ẹ mọ́mí ẹbí èmi náà dẹ̀ wá kọ́ ọ àwọn ọ̀gá náà ní àwọn ṣì nípàdé kékeré kan táwọn lọ kíákíá ń gbọ́ tó sì. ẹ àwọn òyìnbó mi tó wá láti Dubai a ti ṣèpàdé ẹ̀ níbi ìjẹta so èmi la máa parí ẹ̀ in fact mo tiẹ̀ ti late gan bẹ́ẹ̀ ká ti máa lọ. ẹ ó yà kò burú níṣọlá. máa. máa gbé ẹ lórí fóònù àjọsọ. ok ma. I've been to many rivers, just like I should jump and jump inside the water and die. Bimbo! Bimbo! Bimbo! Yes, honey. Hey, eh, don't go out, Mr. Murray. Bimbo, Bimbo. Jẹ́ kí nígbà tó bí mi pé ẹja wo ni mo fẹ́ jẹ ẹja wo ni mo pè fún ẹ. ẹja ó mi. kí ló wá sí yìí. ọ̀nì má bínú gba tí mo dé ọjà mi ìbá kọ́sítọ́mà mi so mo á ní kí n ra ẹja tilapia màá lè tètè sí i tán kó ba lè jẹun lásìkò bọ̀ mo promise ẹ pé tí bá lọ sọ́jà lọ́la màá bẹ́ẹ̀ ra ó mi ẹ̀ má bínú sí ìjọ ọkọ mi ìjọ tó lọ lọ bínú ọkọ mi ìwọ náà ló bí yàn ṣùgbọ́n bí mi ṣe ń bẹ̀ nígbà yìí sìn ẹ jẹ́ mi ló wá jẹ mo tó fìgbà yìí sìn ìyẹn já orí anyway ṣáà dìde dìde ṣùgbọ́n hmm? ó ti tán dìde ẹ̀gbọ́n náà máa jẹ́ kí èèyàn kò sí ẹ̀ jíjó kú orí rẹ̀ kó yẹ kó tán rò ìwọ ẹja ẹ̀rọ kan ló máa bọ́kọ̀ jẹ wọ́n ló máa fi síbi lẹ́nu ẹ kọ́ wọn lè kọ́ wọn ọrùn. jẹ́ ìfọwọ́ mi. lákàtí dáàdì dá mi. ah mọ́mí tọ́pẹ́ báwo ni. dáadáa ni. ṣé kò sí. ó wà o. ṣé kò sí kankan tó ṣàwọn ọmọ ẹ ṣá. ọlọ́run ah olúwa ṣeun ẹjọ́ bá ń jí mo wá fi sùn yín o jọ́dá time tí mo wá fẹjọ́ ẹ̀sùn yìí ó tẹ̀ máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ bọ́ nísìn kò tiẹ̀ wá ṣòkò wálé mọ́ rárá ibi tí mo ti wọ́n fi mú fúnlẹ̀ káàkiri wọ́n ti wá jẹ́ kó yé mi wípé wúmà kan ló kàǹpẹ̀ mọ́lé ìbẹ̀lẹ̀ rí ti wá ń bà mí káwọn ará ilé ẹ̀ tó máa pariwo mi káàkiri mo ní kí n ṣe kí wọ́n fi torí létí o. bàjẹ́ ò wálé mọ́ rárá kò wá sílé mọ́. mo wálé o. ò mọ kan tí màá sọ fún ẹ bó ṣe rọra ń forí tì lọ yẹn ò ní kó rọra máa forí tì nítorí ìyàwó tó bá jẹ́ ìyàwó gidi ńlẹ̀ kò sí èrè kankan fún irú ìyàwó bẹ́ẹ̀ láti máa ṣí káàkiri láti ilé ọkùnrin kan síbi kan ṣó ti yẹ ẹ̀yin onísùúrù dẹ̀ ni ọlọ́run tá à ń sọ ibẹ̀ ló ń gbé ìwọ ló fẹ́ ìwọ ni gbogbo ayé mọ̀ mọ́ so kò sí course kankan fún bó ṣe lè wù kó lọ títí títí títí ó ì máa padà wá sọ́dọ̀ ẹ̀ náà ni so mi wà nífẹ̀ẹ́ kó fi ẹni ìjà kó fi nǹkan kan tí ò tó nǹkan má jẹ́ káwọn anybody kọ́kọ́ ẹ sí relationship ẹ o èmi tó wá sọ fún ẹ o ti wà òkè ọ̀rẹ́ lèmi àti ẹ máa mọ bí máa ṣe bá sọ̀rọ̀ ṣó ti gbọ́ nǹkan tí mo sọ wò má bínú má bínú sí mi ṣó ti gbọ́. gbà. ẹ ṣe lérò lọ lérò padà kẹ́kẹ́ tí ó sọ ẹ́ bí wà. Bánjí bá o. Ah, Òun ló ṣe. Ọgbà Bánjí Bánjí pẹ̀lẹ́. Èmi mo ránṣẹ́ pé ẹ. Ẹ tẹ̀sẹ̀ kọ́ mi tẹ́ni kí n rí yín lónìí mo ṣe ní kí n sáré rí yín kí n lè gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ. Àná ni mo rí ìyàwó ẹ àti Dayọ̀ tí wọ́n wá síbí. Your wife was crying. Ó ń sunkún, wọ́n lè sùn lé mọ́ wọ́n ní ṣe ló kọ̀ dẹ̀ ń káàkiri tó ń plé òfin mọ́tò kan ọkọ̀ fi ń pariwo mọ̀wé mọ̀wé mọ̀wé kiri. why why kí ló dé tó fẹ́ wá responsible. so wọ́n ti sọ yẹn náà fún yín. wọ́n sọ fún mi in fact wọ́n sọ débi pé mo pè ẹ́ pé o ò ní wá bọ̀ mo lóòótọ́ bẹ́ẹ̀ toro kéré yes èèyàn tó bá kéré then mo máa ń rí ẹ as a very very responsible person but o oh, disappoint me o. Oh ọlọ́run ò dẹ̀ ní fún ẹ láyè láti disappoint me because mo kọ́ pè ẹ́ ó dá mi lóhùn náà kí ló fà ó súnlé ilé woman kan ló ń sùn wáyé tó ń sún lóbìnrin káàkiri wáyé tó yẹ ìyàwó ẹnu lé now tell me what kind of a reckless life is that tell me. ẹ ṣe mo dúpẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa wà pẹ̀lú ẹ̀yàn ẹ jọ ṣé mọ́mí bolú wà nílé. yá ó wà nílé. ẹ jọ ẹ bá mi pè. ìyá bolú wàá wá bá banjí bí. bọ̀dá ẹ ká sàn. Ah, ìyàwó mi báwo ni kọ́. mo ń kà ah, kí ló dé ẹ wọlé ni. Ah, kò necessary ẹ̀gbọ́n mi náà pè mí kàn fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti àti ríra in fact wọ́n ti gbìyànjú wọ́n bá mi sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí ìṣọmọ ọmọ tó kéré tó kéré gidi gan um, lórí mo ṣe máa lólé ayé mi but mind you bá mi bá wọn sọ̀rọ̀ wọ́n máa yẹ fà bá mi sọ̀rọ̀ báyìí mọ́ kí wọ́n máa yẹ bá mi sọ̀rọ̀ báyìí mọ́ so nǹkan tí mo fẹ́ kó bá mi sọ fún wọn nìyẹn wọ́n tún wá sọ̀rọ̀ wọ́n ní ẹ ó ṣe mowé mowé ó ṣe kinní kan ó gbé nígbà tí mo wà nílé tí mò ń jókòó sílé tó yẹ pé mi àti ẹ̀ lájọ́ ń lọ́ọ̀dì ṣé mo ní mọ́tò ògùn for instance mọ́tò ni mo gbé wá sí ibà yìí yẹn kọ́kọ́rọ́ mọ́tò yẹn lélẹ̀ mọ́tò ni mo gbé wá sí ibà yìí yẹn tí tí ìbáṣọ obìnrin tẹ̀sán ọ̀pá yẹn báyìí mo fẹ́ rí mọ́tò gbé wá then you are a gold digger. let me dig anything diggable. you are a gold digger. let me dig anything diggable. oh oho oh, oh. that shows spoil my ear. and mind you i am not a small boy like i used to be. ẹ lẹ́nu tiẹ̀. Good day. Bàǹtí o tó bẹ́ẹ̀ láti lọ. Bàǹtí. Dáàdì Bọ́lú, kí ni problem yìí pẹ̀lú bọ̀bọ̀ yìí? Kí ni problem yìí? Kí ni problem mi? Àhọ́ mistakes tẹ̀ máa ṣe nìyẹn. Let me tell you, ṣé o mọ̀ pé tọ́mọdé bá pẹ̀kú tó dájẹ́? tó pẹja tó dájẹ tó bá pààyàn gidi kọ àwọn ọmọ àpò pọ sí ẹ ló máa gbé fún. ṣé ìjọba àbá ẹ ni. ọ̀ọ́ àìló oh, nǹkan tẹ́ máa tẹ́ máa sọ nìyẹn nǹkan tí ẹ máa sọ nìyẹn ó dìgbà tí wàhálà bá délẹ̀ but you don't worry ìwọ wà ń bẹ̀ tó ń lálé èmi ò lè gbá létí. so bó ṣe sọ̀rọ̀ yẹn expect kí n bá yín gbá létí àbí expect mi kí n bá yín what do you expect me to tell him. o ò lè gbá létí because he is a small boy small boy ni o ò lè gbá létí you go say you turn and go inside turn and go inside inside inside if you no go happy o. hello my boy. hello my. báwo ni iṣẹ́? mo ní kí n sọ fún ẹ wípé mo máa pe ìyàwó ẹ kókó wá bá wa ṣeré kó fara mọ́ wa dọ̀la. báwo ni màámi ṣe ń ṣe báyìí lọ ṣé kìí ṣe pé wàhálà ni wọ́n fẹ́ dálẹ̀ báwo ni ọmọ ẹ̀ ṣe máa wá sọ́dọ̀ mi tí mi ò ní ní kó sùn sọ́dọ̀ mi tó bá dọ̀ tún sùn sọ́dọ̀ mi ìgbà wo ni mi tún ní làlàkàlà yìí mi ò dẹ̀ fẹ́ lùzọ́ ọmọ yìí. Tósì mò ń bá ẹ sọ̀rọ̀. Màámi mò ń gbọ́ mà. Ṣẹ́rí tó máa ṣẹlẹ̀ màámi, ó máa tó bí ọwọ́ aago mọ́kànlá kí n tó parí iṣẹ́ sáàgó mọ́kànlá àbọ̀ tó ń mú láwọn kọ̀ọ̀kan ṣe lọ́fíìsì ẹ̀rọ ọ̀rẹ́ kan máa wá a máa ṣe ní ti àmàlọ́ orí nǹkan tí ó máa tó bí ọwọ́ aago mọ́kànlá sáàgó mọ́kànlá àbọ̀ kí n tó wọlé ẹ̀dẹ̀ mọ bí iṣẹ́ wa ṣe rí ìgbà tí wọ́n máa fi wọlé á ti rẹ̀ mí ò nílé àtẹ́ǹdì sí dáadáa Eh, bóyá kẹ́mi pé kinní kó wá bá mi ṣeré lọ́sàn-án kó dẹ̀ padà sílé wọn. mọ́mí èyí ìdàtí ìbèrè yẹn náà ìyàwó yín ní anytime lẹ́ lè gbé mo ṣe àtìmọ́ wá tó yẹ kó máa padà ní kò sí problem. ó dáa ó ṣe ọlọ́run àfiṣẹ́ yẹn o pẹ̀lẹ́ ó dàbọ̀. bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn àwọn òbí ẹ̀ wọ́n á gbọ́ngbọ́n ṣinṣin síbàdàn. ẹ̀mí oníṣọlá. Báńjí ọkọ mi, Báńjí gbà mí, ro tìkúnlé àbí amọ́mọ́ mi lára, lóye kọ́fẹ́lédè gbà pààrọ̀ ó lọmọ tó ń gbé kiri yẹn ó ló pọ̀ jẹ̀mí ẹ lọ ó ló lówó ju ẹ lọ ṣàánú mi ọkọ mi òkú mọ̀ kò síwájú kò dẹ̀ sí lẹ́yìn ṣàánú mi ọkọ mi. mami wọn ti sọ débẹ̀ yẹn fún yín good ó ń tọ́ lọ́rọ́ ènìyàn ọ̀rọ̀ síkírá bẹ́ẹ̀lì tí mo mọ̀ pé wọn ò lè rántí sọ fún yín ni pé ọmọ yìí ní ìtẹríba mami ẹ̀ ń láti rí ọmọ yìí pẹ̀lú bó ṣe ní owó tó ó ní ìtẹríba mọ́ èmi ò. ṣẹ́tà ó lé olójú kòkòrò ẹyin ẹyin ẹyin tẹyin ìtẹríba kọ́ ìgbéraga ni. àánú rẹ ṣe mí yìí kò ẹ, ó pọ̀ jù yí ẹ lọ ṣé ìwọ kò mọ̀ ìpé ọmọbìnrin wọ́n máa ṣara dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ báyìí wọ́n máa mọ́tò ńláńlá kọ́ máa wá mú báyìí kọ́ máa mú ẹ̀ ń pé ọkọ mi rè kẹ́ máa má bá wọn ṣe sẹ́ǹsì tirẹ̀ èwì fún ẹ pé iṣẹ́ wọn fẹ́ lò ẹ̀. yorùbá yìí ẹ̀nà bá máa pa báyìí iṣẹ́ à ń bọ̀ ta. sẹ́ǹsì tirẹ̀ kò débẹ̀ ó ronú bẹ́ẹ̀ ni pé òun ṣọmọ yorùbá egungun ọ̀pàpà ń ronú. ó dáa màá wí ẹ lẹ́sìn àṣẹ tèmi ọ̀dọ̀ mi bó bá ti ń dìde níbí báyìí kó kọjá sílé ọmọbìnrin yẹn ẹrù rẹ̀ ìkéré ìgbórí ìfúyẹ́ àti ìwúwo kó yàrá kó dèdè rẹ̀ pátá kó kọjá sílé lọ́dọ̀ yìí wáńdé kẹjọ máa gbé ó nìkan ló mọ̀ gẹ́gẹ́ bí wáìfù rẹ̀. dáàdi mi kò possible yes tí n bá fẹ́ bá ẹni ọmọbìnrin gbélé Bímbọ́lá ló máa jẹ́ bẹ́ẹ̀ ni um, yéwándé ṣé wọ́n ti rí nǹkan tó cause láàrin bàbá mi àti màmí ò fẹ́ dá kíláàsì lẹ̀ pẹ̀lú mi good dúró mẹ́rin wà ní ṣé máa ń sọ ọmọ ọkọ̀ kọ̀ọ̀kan pa ni kí ni mo rà nù báyìí ná tó tó lọ má wò mí pa o má wò mí pa ara o olórin kan dẹ̀ ti kọrin tán ó ní ẹbọ òṣó ìyẹn ṣe é ru o ẹbọ àjẹ ìyẹn ṣe é ru o ẹbọ amọ́niṣe ni aṣẹ́nitọ́ bá ní ìdárò ọmọ aráàyè ìyẹn ṣe é ru àmọ́ ṣá ẹbọ aláàrò ká èmi kò rí babaláwo ọ̀hún tó lè rú láyé ń bí. tí ẹ yóò ṣojú lásán. báyìí. tí ẹ yóò ṣojú lásán máa máa dẹ ṣe nǹkan sí. báyìí. ọjọ́ kan ṣọyọ mi ìlú òun lò ní fàmóbìnrin yẹn lẹ̀. ìyá báyìí sórí àmúkáwí tán ó mọ́mú bàrì sẹ́rù. yéwándé. sọ. wọ́n sá ṣe báyìí ṣe báyìí ìgbà díẹ̀ rẹ̀ kù kó la mú sùúrù anything you bá ti need wàá bá mi. ẹ ṣe sọ. ọmọ ìyá bá gbá wí kó bá ń wárùn kì. ṣé o máa perish. ẹlẹ́dàá ni òní tó perish. bí ọba ẹgbẹ́ ọba fẹ́ kó perish yẹ kó kí lọ́mọ rẹ. ẹlẹ́dàá ni òní kan fún mi bóyá ó ṣiṣẹ́. ó ní ìyẹn ò lè sùn yìí màá mi kàn fẹ́ dá wàhálà lẹ́sìn mi lọ́rùn ni ṣé iṣẹ́ òwe ni màá kàn máa wá ṣe mọ́jú ni. Oh. Mm. gbà oúnjẹ ẹnì kò jẹ. kí ni nǹkan fi ń kó eh, nǹkan fi ń kólẹ̀ tó fi gbóúnjẹ á fún mi nǹkan ìgbín ni mi ò lè jẹ o. o máa jẹ ni o. ẹ eh, mi ò jẹ ẹ̀gbin eléyìí kò tọ́ sí mi. o ní láti jẹ ni. mi ò jẹ gbà mi ò jẹ gbà mi ò jẹ gbà mi ò jẹ. fẹ́ kí n máa lọ by this time of the day. ó ní kó wá máa lọlé. Ah, èmi ò níbi kankan tí mò ń lọ. etí ìlú ẹ̀ mo ní kó a ní kò síbi kankan tí mò ń lọ sí ẹ̀. mi ò lọ síbi kankan. mo ń bẹ̀rẹ̀ ọ̀la lẹ́nu kò síbi tí mò ń lọ mi ò lọ síbi kankan. eléyìí kí ni problem tó ń ṣe náà ìwọ o tún sọ jáde lẹ́nu kì í ṣe girlfriend mi kì í ṣe girlfriend mi ìyàwó tí mo fẹ́ fẹ́ ni kí ló ń ṣe ọmọ ọdún mélòó ni ẹ tó fẹ́ fẹ́ yàwó méjì owó dà tó fẹ́ fi bọ́ wọn. mi ò fẹ́ yàwó méjì ìyàwó kan ṣo ni mo fẹ́ àmáyìndì ah, ìyàwó kan yẹn náà ni Bímbọ́ tó ń sọ̀rọ̀ nípa èyí ah, Dayọ̀ mo lérò pé àsìkò ní láti bá èso tọrọ a kì í bá ní tan káfa ní tan ya o kí ló dé má máa bẹ̀rẹ̀ sí pẹ́sítà láàbì mi káàkiri kó bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí máa ṣọ́ mi kó ní máa sọ pé ó fẹ́ máa bá mi sọ̀rọ̀ kí ló kàn ẹ́ fẹ́ máa láti máa advice mi máa gbọ́ èmi ni mo ní láì mi èmi mi kí n rí kó dòrè kí n fẹ́ lọ kó sí kó kọ́ ẹ́. bọ̀dá mi kí ni wọ́n sọ kó dé nípa àrùn olóbìnrin dé olóbìnrin dé yìí lẹ́yìn ọmọ tìjọ́ sí ọmọ tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ rí ó tún ti léyìn ẹni olómi níwájú. gbọ́ tó sìn. àbúrò lè ṣe ni wọ́n bí kò sí tútù mọ́ tó bá lè ṣe jẹ́ káwa mọ̀ ká lè mọ ibi tí a máa tẹ́sẹ̀ bọ̀ bọ́ọ̀ bá kan tẹ́ra wájú àbúrò ẹni mo ní ọ̀kú kò ṣe bẹ́ẹ̀ kò yé mi náà o ṣé ráwọn ọmọ ìtìpá ti bá wọn sọ̀rọ̀ tán àfikún máa wà kí mi lé tó bá wá kí mi lé kẹrẹ̀rẹ̀ àfikún máa sùn tó bá tún wá sùn àfi kébi náà máa sùn torí tèmi bá ti sùn nígbà tó bá sùn mo máa ń lá àlàkàlà àlàkàlà gẹ̀rẹ̀rẹ̀ mo ṣe máa ń rí wọn lójú àwọn máa ń jọ ẹ̀kọ́ ẹ̀gbin wọn máa ń jọ nǹkan oríṣiríṣi tí bá jí àyà mi máa ń já ni mo ṣe máa ń jí wọn kọ́ lọ ló ṣe ń drive báyẹn látàrí ẹ ti ń drive rough now. Ah! o fẹ́ sọ̀rọ̀ àbí o go down. Eh? Get down! Ẹ bọ̀ bẹ̀! Ọya! Ẹ bá ti bá mi. Ẹ wo bí owó tẹ lọ gbà báàgì sísìn eh, ra. Ẹ sà, àgbọ̀n kọ̀ọ̀kan. Ẹyẹ gbọ́n máa gbọ́ bẹ́ẹ̀ ṣe gbà á bẹ́ẹ̀ ṣe gbàṣojú wa ni àmọ́ nítorí dé ibà ẹgbẹ́ wọn bá. ọ̀pọ̀ sá yẹ sá.

and I should be up to many rap, just like I should jump and jump inside the road and I've been to many express, just like to just cross and die, die, die.